Oh ga jù ẹ̀yin tèmi ṣe wà pa báwo ni everything dáàdì báwo làwọn mi ṣe ń dùn wọn dáadáa ẹ̀yin mọ́ mi ṣe ń yàtọ̀ fún dáàdì mo máa ń sọ fún yín program ẹ máa yàtọ̀ bí òkété ẹ fẹ́ gbogbo ẹ lẹ́ àwọn lọ́ní ẹ máa fòbò ṣá wọn mo máa ń sọ fún yín ọ̀dà ẹ kàn ń rò pé bóyá sọkúsọ ni mo ń sọ yẹn kò ń ṣèsọkúsọ rárá òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ because àwọn ọkùnrin wa most of them wọ́n like sex wọ́n like òbò gan àwọn obìnrin náà á máa pretend nǹkan tó bá mọ àwọn ìyàwó àwọn bishop àwọn ìyàwó àwọn pastors tó ń gba okó sára tó ń dókó tó fi ń bímọ ṣé kí wàá ní ẹjọ́ torí Ọlọ́run dídó iná ni ẹ máa dóra yín ẹ bá máa fi ọ̀rọ̀ okó ṣeré rárá ẹ̀yin ọkùnrin ẹ máa mú ọ̀rọ̀ òbò gidi kò ń ṣe ọ̀rọ̀ yẹpẹrẹ rárá ẹ má máa fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ okó àtòbò mo tún ti dé o èmi pàdé yín èmi ọmọ yín èmi àbúrò yín Tóyìn Tòmátò ọmọ olókè àgbòbèjé ń jẹ̀bù igbó ọmọ orí mọlúsì ọmọ tàǹgìrà máa sọ mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi lórí program lẹ́yìn kí la wá fẹ́ bára sọ̀rọ̀ ní lórí hmm, kí ló máa ń fa àtọ̀ ṣíṣàn most of àwọn ọkùnrin oko wọn máa le ìṣan ayọ̀ ń bẹ but wọ́n ní those palm counts kí ló máa ń fà àwọn nǹkan tí a ṣàkíyèsí àwọn nǹkan tá ti ìfọkàn sí rárá ló máa ń kọ̀ọ̀sì àwọn nǹkan yìí àwọn nǹkan tá a fẹ́ discuss lórí program eléyìí nìyẹn ẹ̀yin ọkùnrin máa ń sọ fún yín ẹ rọra máa jẹ sugary things ẹ rọra máa jẹ sugar ọkùnrin míì ó lè mu nǹkan ẹlẹ́rìn dòdò ó lè mu mẹ́ta mẹ́rin lọ́jọ́ kan kò gbọ́dọ̀ pọ̀ jù mo máa ń sọ fún ẹ̀yin ọkùnrin ṣé ẹ rántí pé okó bùràǹtàṣì jígà lèèyàn fi ṣọkọ obìnrin tí ẹ bá ní owó lọ́wọ́ tẹ́ bá dé obìnrin dáadáa obìnrin máa bọ́ síta owó tẹ́ fún yẹn á lọ náà fọkùnrin mi tó máa dó gidi ọkùnrin mi tó máa fọkó sóbù ẹ̀ tó máa fàyè gidi torí ẹ̀ mo ṣe máa ń sọ fún ẹ̀yin ọkùnrin ẹ tọ́jú oko yín ẹ jẹ́ kókó wá wà òkè bẹ́ẹ̀ ṣe ń tọ́jú ara tí ẹ̀ ń raṣọ sára yín ẹ tọ́jú oko yín ẹ̀yin obìnrin náà bẹ́ẹ̀ ṣe ń ṣètọ́jú oorun tí ẹ̀ ń ṣètọ́jú skin yín ẹ máa tọ́jú òbò yín ẹ máa tọ́jú òbò yín kó ń ṣèsọkúsọ rárá òótọ́ ọ̀rọ̀ ni mò ń bá wa sọ nǹkan tí mo tún wá fẹ́ kẹ́ ẹ mọ̀ tó tún lè cause àtọ̀ṣíṣàn too much x-ray tí èèyàn bá wà tó ti ń ya x-ray jù especially x-ray eh, x-ray oko tó ti ń yà jù ti ń yà jù ó lè rí kí n spam yẹn ẹ jẹ́ ká máa ṣe gbogbo níwọ̀ntúnwọ̀nsì hmm. àìmọye àwọn tó ti ṣe sọ́jú èkó rí àìmọye àwọn tó ti ṣe sọ́jú ẹ̀pọ̀n rí ó ṣeé ṣe ó possible tẹ́ bá ti ṣe àwọn sọ́jú nǹkan yẹn rí ó lè cause low spam count torí ẹ̀ tó bá tẹ́yìn bá jẹ́ táì pẹ́ ti ṣe sójú òkú àtẹ̀pọ̀n rẹ̀ tẹ́ bá ti notice pé bóyá spam yín rí bákan á bẹ́tà kẹ́ ẹ̀ tètè lọ rí àwọn dókítà yín o ẹ jọ torí ọlọ́run kò sí nǹkan tó jó òrèrè ẹ lọ bá wọn mo nílò spam count kò sí nǹkan tó jó òrèrè láyé ẹ má fi ọ̀rọ̀ okó àtòbẹ́ má fi ṣe má ń sọ fún yín ẹ̀yin ọkùnrin kọ́ àtẹ pé bọ́ksà tó máa fún ẹpọn yín mú kó yín papankalẹ̀ má máa wọ̀ kí ló dé ẹ jẹ́ kátẹ́gùn ráyè fẹ̀sùn kó àtẹkùn yín ẹ jẹ́ kó ráyè sinmi ẹ wọ bọ́ksà from monday to friday boxer tó tá ìtì ẹpọ̀n ẹlòmíì ọkùnrin míì ní boxer tó ń wọ àti pint tó ń wọ ó ti jẹ́ kókó ẹ̀ lọ cough nù rárá kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ free òkú àtẹ̀pọ̀n ẹ má máa boxer tó tight òkú àtẹ̀pọ̀n jù ẹ wọ boxer tó yẹ kó máa free tẹ́ pé àwọn méjèèjì wọn ráyè atẹ́gùn aráyè fẹ̀ sí wọn ẹ̀pọ̀n aráyè gbàtẹ́gùn okógọ kíni aráyè gbàtẹ́gùn ẹ jù má máa ní wọn lára mú ẹ jọ torí ọlọ́run ẹ̀yin ọkùnrin oníjókòó àjòjù ẹ̀yin mo ya ọkùnrin tẹ́ pé iṣẹ́ wọn kọ́ máa jókòó ni kọ́ máa jókòó sí ọ́fíìsì bẹ́ẹ̀ kọ́ máa all the time téèyàn bá tún jókòó jù náà ó lè affect sperm ọkùnrin ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ ká máa ṣe gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì mo máa ń sọ fún yín nípa má máa gbé system láàpì yín ẹ má máa gbé sórí ẹsẹ̀ yín mọ́ tọkùnrin bá ti délé lálẹ́ báyìí láti gbé láàpì sórí itan láti máa tẹ̀ pàràpàràpàràpàrà ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́ so much tó bá ti pọ̀ jù tẹ́ bá ti ń gbé laptop sórí itan yín jù ó possible kó affect okó àti ẹpọ̀n yín ó possible kó fún yín low sperm count ẹlòmíì kò tiẹ̀ ní mind orí okó àtẹ̀pọ̀n akọ̀ gbèsè pẹ́ ẹjọ́ torí ọlọ́run ẹ má ní okó àtẹ̀pọ̀n lára ẹ rántí pé bí ọlọ́run ṣe dá yín tó dá okó àtẹ̀pọ̀n mọ́ yín ó ní reason tọ́lọ́run ṣe dá okó àti ẹpọ̀n tó tó fi dá mọ́ yín ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ẹ má yẹ káwọn ẹpọ̀n àtòkò wà ẹ má jẹ́ kó máa gbatẹ́gùn hmm. too much of everything ló dá o ọtí àmujù igbó àmujù sìgá àmujù ó possible kó affect sperm wa torí ẹ̀ jẹ́ ká máa ṣe gbogbo níwọ̀ntúnwọ̀nsì ẹ máa wáyè kẹ́ máa sinmi ẹ̀yin ò pé méjì ẹ̀yin ò láàrọ̀ ẹ̀jẹ̀ rántí pé okó lèèyàn fi ń ṣọkọ obìnrin iṣẹ́ àṣejù hmm, kò sí náà ká má ṣiṣẹ́ báwo lèèyàn ṣe ń ṣiṣẹ́ bọ̀ ẹ tẹ́ bá ń ṣiṣẹ́ ẹ wá time láti rest ẹ máa sinmi tẹ́ ẹ bá ń sinmi okó àtẹkùn táyì tẹ bá ń sinmi tẹ́ ń relax okó àtẹkùn nínú àmà relax á máa sinmi gbogbo àwọn iṣan ara omi ara ẹ̀jẹ̀ á lọ síbi tó yẹ kó lọ bọ̀ iṣẹ́ tẹ̀ṣẹ̀ láti monday títí di friday tó tún di saturday ẹ tún bẹ̀rẹ̀ kàkà kí ló dé ẹjọ́ máa jẹ́ ká máa wáyè ká máa sinmi ẹ̀mí ò pé méjì o ẹ̀mí ò dẹ̀ láàárọ̀ ìgbà mi wà gan tí ẹ̀ bá tún sanra jù ẹ má bínú ẹ̀yin fáǹsì mi tẹ́ tóbi ọlọ́run ló dá yín bẹ̀ ọlọ́run ló fún yín ṣe ti gbọ́ ẹ ṣáà máa ṣe yọ̀pọ̀ mẹ́nu ọlá olúwa tó dá yín bọ̀ tí bá tún sanra sàn jù nígbà ó possible kó affect sperm èèyàn ẹ bọ̀ tẹ́ bá ti wá notice àwọn nǹkan yìí ó máa better kẹ́ ẹ tètè lọ rí àwọn dókítà yín kó ètè bá yín wá solution sí ẹ má ti dúró rárá kò sí ohun tuntun lábẹ́ ọ̀rọ̀ kò sí nǹkan tí jó rèé too much chemical bóyá àwọn táwọn ìṣẹ́ láwọn kan bíi táwọn kan ọ̀bọ̀ chemical táwọn kan ọ̀bọ̀ chemical hmm, ó yẹ ká máa tọ́jú ara wa ìjọ too much chemical náà lè cause low sperm count ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń fèsì àwọn kìíní á better kẹ́ ẹ tọ́jú ara yín kẹ́ ẹ lórí dókítà mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mú gbogbo nǹkan tí mo sọ lórí program yìí kẹ́ ẹ mú un ṣe ẹ fi sójú ṣe ẹ má máa ní ẹ tó yín tòmátò wọ̀nyí sọkúsọ yọ kò ń ṣọ̀rọ̀ sọkúsọ rárá ẹ tọ́jú oko yín ẹ tọ́jú ẹpọ̀n yín ẹ̀yin obìnrin wa náà ẹ tọ́jú ọyàn yín ẹ tọ́jú òbò yín ẹ má fi ṣeré rárá because bí ẹ bá ti mú un ṣeré ṣeré làwọn ọmọ mi gbòòrò ayé àwọn ọmọ mi tó ṣẹ́rí ìṣẹ̀ lọ́ ti máa gírà bẹ̀ tó bá yẹ ti gírà yàrá yìí ó lọ nìyẹn ẹ wá máa ní wọn fóògùn gbọkọ wọn fóògùn gbọkọ yín o ẹ̀yin kẹ́ tọ́jú ara yín ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀ bá fẹ́ kí dírẹ́fà kó gbà ṣe ń ṣe ẹ tọ́jú oko yín ẹ tọ́jú ẹpọ̀n yín kí ṣan ara ẹ lè máa yọ kẹ́ ẹ lè máa ráyè fi dún àwọn ìyàwó yín dáadáa ẹ mi ní rí jùlọ lórí program lẹ́yìn ẹ̀mí ọmọ yín tòótọ́ Tóyìn Tòmátò ìpàdé wa dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dáa.